nípa àròyìn tó fún wa lórí bí Abubakar radiyallahu anhu bó ti ṣe kọ ìwé kan ránṣẹ́ sí nípa bánabi sallallahu alayhi wa sallam bó ti ṣe ṣe azakat lọ́ràn yẹn nínú àwọn oríṣi owó ọ̀tọ̀ọ̀tọ̀ òdiwọ̀n nǹkan tá a máa yọ àti bá ti ṣe máa yọ àlàyé ti síwájú nípa zakatul ibil nípa zakatul ibil ní báyìí a tẹ̀síwájú láti fi tá a dúró ṣùgbọ́n kó tó dìgbà yẹn ẹ jẹ́ ká dì í mú pé oríṣi owó mẹ́rin kan wà nínú ṣẹ̀ríà Islam oríṣi owó mẹ́rin kan wà nínú ṣẹ̀ríà Islam tó ṣe pé nínú wọn nìkan láti máa yọ zakat oríṣi alákọ̀ọ́kọ́ òun náà ni èyí tálàyé ń lọ nípa rẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí à ń pè ní bahimatul an'am bahimatul an'am bahima òun náà ni aláìlè sọ̀rọ̀ aláìlè sọ̀rọ̀ àwọn ẹranko aláìlè sọ̀rọ̀ ìtumọ̀ rẹ̀ nílẹ̀ èdè Yorùbá ṣùgbọ́n tó bá wí bẹ́ẹ̀ nínú ṣẹ́ríyà. No ẹranko tí wọ́n gbà lérò pẹ̀lú orisi ọjọ́ oríṣi mẹ́ta ràkúnmí màálù àgùtàn ràkúnmí màálù àgùtàn àgùtàn tí wí yẹn ó kó oríṣi bíi ẹran mẹta sínú ó kó oríṣi ẹran bíi sínú. ó kó àgbò àti abo rẹ̀ tá à ń pè lágùtàn sínú ó kó ewúrẹ́ eléyìí tí akọ rẹ̀ ń jẹ́ òrúkọ sínú ó sì tún kó ògúnfe okò sínú gbogbo àwọn eléyìí léde lárúbáwá ń pè wọn ní ghanam wọn pè wọn ní ghanam eléyìí túmọ̀ sí pé alghanamu ismu jins وتحته ثلاثة أنواع الغنم اسم جنس تحته ثلاثة أنواع غنم orúkọ ẹ̀yà ẹranko kan ni ẹ̀yà yún oríṣi ẹran mẹ́ta ló wà lábẹ́ rẹ̀ ràkúnmí màálù àti àgùtàn ó ti àkójọpọ̀ àgùtàn eléyìí tó jẹ́ abo àgbò ewúrẹ́ eléyìí tó jẹ́ agbo abo orúkọ àti kìnnì àti ògúnfe eléyìí túmọ̀ sí pé ẹni tó bá ní ẹṣin tó ń ti bọ́lọ̀ wọn bá ti ṣe ṣe kájọ ẹṣin lẹ́tọ̀ọ́ wọn kì í yọ zàká nínú ẹṣin ẹni tó bá ní kẹ́tẹ́kẹ́tẹ́ àbí ìbáka. oníyọ zaka nínú ẹ̀ torí tẹ́lẹ̀ náà ọlọ́run bá ṣe jíjẹ wọn ní èèwọ̀ ẹni tó ń sin adìẹ kò ní ń ẹni tó ń sin pẹ́pẹ́yẹ kò ní ń ẹni tó bá ń sin ehoro kò nínú wọn tàbí ẹṣin owó wọn ni wọ́n máa zaka zàká wọn ní zàká owó owó wọn ni wọ́n máa yọ zàká wọn ní zàká owó. nǹkan oríṣi kejì eléyìí tá máa yọ zàká fún òun náà ni anakadan anakadan ìyẹn wúrà àti fàdákà owó gold and silver àwọn lówó látijọ́ tí aláyé ti dáyé àwọn náà sì lówó títí táyé òfin ní jáyé má àwọn láàmú ẹyọ zaka nínú wọn àti gbogbo nǹkan míì tó dípò wúrà àti fàdákà lónìí nínú owó tí àwọn ọmọ èèyàn ná gbogbo nǹkan míì tó dípò wúrà àti fàdákà lónìí nínú táwọn ọmọ èèyàn ná náà á máa ṣe kínni á máa fi yọ zàkà gẹ́gẹ́ bí náírà àtiwọn àti kóbò gẹ́gẹ́ bí franc sefa àtiwọn gẹ́gẹ́ bí rial tiwọn gẹ́gẹ́ euro gẹ́gẹ́ bí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sẹlẹ̀ ìjẹ́ oríṣi kejì oríṣi kẹta nínú tá a máa yọ zaka fún òun náà ni az-zuru' az-zuru' wath-thimar az-zuru' wath-thimar wọn pè ní al-mahsulatu az-zira'iyyah tàwọn àwọn nǹkan èrè oko wọn máa yọ zaka tiwọn náà. wọ́n máa ń yọ zaka wọn ṣùgbọ́n kì í ṣe gbogbo nǹkan èrè oko kì í ṣe gbogbo nǹkan èrè oko àwọn nǹkan tó ṣeré àtọ́ka sí pé wọ́n yọ zaka nínú wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí pé kì í ṣe gbogbo ẹranko àwọn ẹranko tó ṣeré àtọ́ka sí pé wọ́n yọ zaka nínú ètò wọn ní yọ zaka nínú a jẹ́ pé nínú kí láti máa yọ zaka tiwọn owó wọn. kókó tí a ní láti ṣe àkíyèsí nínú tó jẹ mọ́ èrè oko òun náà ni pé ẹ máa oúnjẹ wóró oúnjẹ wóró tó yẹ pé wọ́n lè wọ́n pẹ̀lú múdù oúnjẹ tí wọ́n lè wọ́n múdù generally àwọn ni zaka báwí àwọn ni zakat báwí gẹ́gẹ́ bí rẹ́sì gẹ́gẹ́ bí àgbàdo gẹ́gẹ́ bí ọkà bàbà bí bí alikama gẹ́gẹ́ bí ẹ̀wà gbogbo àwọn eléyìí á zakat sí bí gàrí ẹbí wọn máa ń wọn pẹ̀lú múdù gẹ́gẹ́ bí èlùbọ́ náà ẹbí wọn máa ń wọn pẹ̀lú múdù gẹ́gẹ́ bí láǹfún ẹbí wọn máa ń wọn pẹ̀lú múdù ẹ̀ dáhùn gẹ́gẹ́ bí ẹ̀pà ẹbí wọn máa ń wọn pẹ̀lú múdù tẹ̀lé àwọn ìta kọ́ mú alátorí gàárì yẹn kìí ṣe bí wọ́n ṣe jáde nù kìí ṣe bí wọ́n ṣe jáde nù lẹ́nu so protesting lọ́sọ̀ọ́ di. bó ṣe wà àníyọ zakanu eléyìí asulu wọn láàmà wò kí ni asulu gàrí aha ṣé ayọ zakatu ẹ̀gẹ́ rárá kí ni asulu èlùbọ́ ṣé ayọ zakatu su aha kí ni asulu láǹfún ṣé ayọ zakatu ẹ̀gẹ́ aha ẹ̀pà ńkọ́ ṣé máa máa wọ̀n. kò sì sí zakati mọ̀ kí ló dé torí pé àti ìrìndélu kan sẹ́pẹ́ pa làwọn máa fi sóúnjẹ tiwọn àbẹ́yìn ti dé bẹ́ẹ̀ rí láàárọ̀ ẹ̀pà lọ́sàn-án ẹ̀pà lálẹ́ náà ńkọ́ ẹ̀pà báwo pé kíni sọ́dà tó fi dórí Sudan tí wọ́n ń pè ẹ̀pà lórúkọ rẹ̀ tí wọ́n ń pè mọ́ orúkọ ẹ̀pà lédè lárúbáwá pé fóònù Sudani. فول السوداني هم، wọ́n fẹ́ pàṣẹ oúnjẹ pàṣẹ oúnjẹ pé kíni kí ló sọ torí rẹ̀ ajẹ́pẹ́ àwọn mọ̀jẹ̀mú kan wà táàfin mọ̀ pé sóúnjẹ yìí ń kọ́ sẹ́rù rẹ̀ wọ́n máa ń yọ zakambe àbí wọ́n ṣe kíni yọ zakambe. tó oríṣi kẹrin òun náà ni wọ́n ń pè ní urud at-tijara urud àwọn ọjà tá a ní fún títà ìtumọ̀ rẹ̀ nìyẹn àwọn ọjà tá a ní fún títà ọba àwọn lówó ọba sì má gbowó lórí gbogbo eléyìí báyìí tí àpapọ̀ sírò owó ọjà ń tó bá ti lè tó ní sọ́ọ̀bù àdàpọ̀ mówó tá a ní lápò tó bá ti tó ní sọ́ọ̀bù adépàṣẹ kínní ayọ̀ zakat rẹ̀ bóyá mọ́tò lọ́ntà ni bóyá àwọn ilé lọ́ntà ni sọ̀rọ̀ kó àwọn kan tó lè wọ́n jù nù búrẹ́dì lèyẹn ń tà ní kódà kó ṣe pé àkàrà Ògbómọ̀ṣọ́ ló ń tà ní kódà kó ṣe pé pankóró lópin ìgbà tá a bá ṣírò owó ọjà yẹn tá a sì rí pé wọ́n pọ̀ tó iye tí èèyàn ní tí èèyàn fi yọ zaka zaka ti wọnú rẹ̀ àbí ọ̀wọ́nú ẹ̀ ọ̀wọ́nú ẹ̀ ajẹ́ àwọn nǹkan mẹ́rin yẹn là máa ń ṣe kí ni là á máa ń yọ zaka tiwọn nǹkan mẹ́rin yẹn là máa ń yọ zaka tiwọn tẹ́ bá rántí tẹ́ gbàgbé adárúkọ àwọn ẹranko adárúkọ àwọn arúgbìn adárúkọ owó àtún adárúkọ ọjà tó wà fún títà tẹ́rí gbogbo nǹkan oríṣi mẹ́rẹ̀ẹ̀rin yẹn àwọn mẹ́ta nínú wọn nípa àgbàwo láàmú ayọ zàká fún wọn sáfù kan náà làwọn tó sí àwọn mẹ́ta nínú oríṣi owó mẹ́rin yẹn nípa àgbà wo láàmú ayọ zaka fún wọn sáfù kan náà làwọn tó ẹyọ kan lọ yàtọ̀ gbogbo wọn pátá àní yọ zaka fún wọn qabla hawalanil hawl kọdún tó yípo lórí wọn gbogbo àwọn owó tá a yọ zaka nínú wọn àní yọ zaka fún mẹ́ta nínú àwọn oríṣi mẹ́rẹ̀ẹ̀rin yun ṣáájú kọdún tó yípo lórí wọn eléyìí ọ̀sẹ̀ lórí àwọn nǹkan ọ̀sìn àti àwọn nǹkan ọ̀gbìn àti owó lórí àwọn nǹkan ọ̀sìn àti àwọn àti owó bákan náà ọjà táǹtà lórí nǹkan ọ̀sìn nǹkan nǹkan ọ̀sìn bákan náà owó àtọjà táǹtà nǹkan mẹ́ta yẹn yòṣtọ́rọ̀ tó. لإيجاب الزكاة في كل واحد من هذه الأموال حولان الحول حولان الحول tọdún ọba yípo lórí owó tó ní òní yọ zakat tọdún ọba yípo lórí nǹkan ọ̀sìn òní yọ zakat tọdún ọba yípo lórí ọjà tó òní ṣe kínní òní yọ zakat ìyàtọ̀ sí nǹkan ọ̀gbìn nǹkan ọ̀gbìn kò bùkátà kọdùn yípo tó bá ti kéré oko báyìí wàá yọ ẹ̀tọ́ ọlọ́run bá ní. eléyìí túmọ̀ sí pé tó bá rọrùn ká kéré oko lẹ́ẹ̀mejì lọ́dún ẹ̀mí ló láyọ̀ zakat tá a bá ti kéré oko lẹ́ẹ̀kan ẹ̀mí ló ọwọ́ ọlọ́run á ràn lọ́dún kan kéré oko lẹ́ẹ̀mẹ́ta ẹ̀mí ló láyọ̀ zakat hada huwa ṣùgbọ́n o tẹ́rí ti èrè oko yẹn bó tún ṣe jẹ́ wípé bá a bá ti ń kéré oko láàmú ayọ̀ zakat òun tún wà very very close bí àwọn mẹ́ta yòókù lọ nípa pé nísìnyí ìgbà tí wọ́n lọ dáko kí ló gbìn kí ló padà wá kó lérè oko èwo lọ́pọ̀ jù ṣé èta gbìn ni àbí èta kó lérè oko èyí tá a kó lérè ọ̀pọ̀lọpọ̀ sẹ́nìkan ó lè fi ọpọlọ forí pé bùbù iye tó wọ́n padà wá kó tásìkò àti kéré oko bá tó kó tó di tásìkò tó sẹ́nìkan lè ṣe kò sẹ́ni tó lè ṣe la qillatan wala kathra kò sẹ́ni tó lè pè bùbù rẹ̀ bí ó ṣe pọ̀ tó àti bí yóò ti ṣe kéré tó àyàfi Allahu Rabbul Alamin torí ẹ̀ ṣé màá wá yọ zaka ṣé ní yọ zaka ilallah ọlọ́run lọ́mà nítorí pé tí n tọ́lọ̀ ní kó jáde tó bá pọ̀ tó tó di wọn téèyàn ní téèyàn fi yọ zaka faqad wajabati zakatu fi dhalika almal ajẹ́ pé zakatu dọ̀ràn yàn nínú owó nù tí ó wá pọ̀ tó fala zakata wajibatun alayka fi dhalika almal fi dhalika alhasad àjẹkẹ́ kò sí zakat kan tí ó jọra lórí rẹ nínú dúkìá yẹn nígbà tó bá kéré oko tìgbà tọ ìdí tí mo fi sọ pé òun yá síta àwọn yòókù òun náà ní pé immediately tí àwọn nǹkan tá a gbìn yẹn tó bá ti ń di pé wọ́n ń jiná lórí igi àmì pé wọ́n ti ń dínà wọ́n ti ń gbẹ wọ́n ti ń da ti ń hàn àtìgbà náà láti ṣe alkhor á fojú pé bùbù iye tó lè jẹ́ àwọn kan sì wà tó jẹ́ pé àwọn expert làwọn pápẹ́ tó bá wò pé òkè éka mélòó ni ibi tẹ́ ẹ gbin àgbàdo yìí sí wọ́n ní éka mẹ́wàá ni ok so gbàtọ́jú éka mẹ́wàá yẹn yóò wá rìn lọ yóò wò wò yóò rí i pé tó bá rí pé gbogbo ẹ̀ majority rẹ̀ kò sí tó ṣe kò bàjẹ́ so yóò sọ pé tẹ́ ẹ bá ka o iye múdù tẹ́ ẹ rí o yóò tó iye thousand by. àwọn expert wà tí wọ́n sọ bẹ́ẹ̀ fún ọ tẹ́ ẹ bá ti ka ẹ rí i pé tó bá dín sí díẹ̀ ni tó bá sì lé sí díẹ̀ ni tó bá wá fojú wò báwọn yóò tún wá mú àwọn àdá kan kú òun kò ní sí má ní tó pè bùbù wọ́n fààyè pé ẹranko jẹ́ ń wọ́n fi lẹ̀ èèyàn ò lè kọjá yóò mú jẹ́ ń wọ́n fi lẹ̀ so yẹn lẹ̀ pé nǹkan yẹn yóò tún dínkù torí pé Islam ọ̀fẹ́ yàn ọ̀jẹ̀ tẹ́lẹ̀ náà yóò fi léyìn fún wọn tó ní àǹfààní oko yẹn wá nítorí wàá kù lọ yọ zaka nínú rẹ̀ tọ sílẹ̀ ìbáyé wa àti yọ zakatu nǹkan ọ̀gbìn ọ̀yá ju tàwọn nǹkan yòókù lọ a ní wípé sílẹ̀sìn iye tó rí mú jáde nínú oko rẹ̀ sótó ní sọ́ọ̀bù sótó diwọn àbí òtó diwọn kò sẹ́ni tí ó bí ọ léèrè bẹ́ẹ̀ ọdún yìí lọ bẹ̀rẹ̀ sí ní gbin kó wọ́n sì wá wò wọ́n rí i pé yes n tó mú jáde yọ pọ̀ tó nisab zakat dọ̀nà ẹ̀ lọ lórí lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀dùn mú bá wọn. ṣùgbọ́n o nǹkan ọ̀sìn lóní nǹkan ọ̀sìn lóní nǹkan ọ̀sìn tó wá nìyẹn níjọ́ tó bẹ̀rẹ̀ kò pé nisab gẹ́gẹ́ bí ràkúnmí tá a ti mélòó ló kéré jù tí wọ́n fi yọ zakat nù ràkúnmí márùn méjì ló fi bẹ̀rẹ̀ akọ kan abo kan kò sẹ́ni tí ó bí ẹlẹ́rìí zakat pẹ́yìn ọdún márùn ìní ràkúnmí rẹ̀ tó pé márùn ràkúnmí pé márùn lónìí ló pé márùn wọ́n ń ẹkú oríire o ẹkú ewu o. ọlọ́wọ́ wo ọlọ́wọ́ tọ́jú ẹ o ọlọ́wọ́ dá sí o kìí sèyàn nìkan kọ́ lọ́wọ́ dá sí torí pé ńgbà tí èsì pèsè ẹ̀ tí wá ní ká máa sin nǹkan ọ̀gbìn nǹkan ọ̀sìn ni òjò á mà bẹ́ẹ̀ àwọn fúlàní àwọn ló lè ṣàlàyé ẹ̀ fún yín ọlọ́wọ́ wo ọlọ́wọ́ dá sí ń màálù kìí nǹkan bàbàrà tọrọ owó nìyẹn tọ, lónìí òní. gẹ́gẹ́ bí déètì ti ṣe wà káípẹ́ òní ni ìjọ kẹjọ nínú oṣù Shawwal sanata khamsin wa thalathina wa arba'imi'atin wa alfin lil hijra kò sí dákàn á pẹ̀lú gírígórí à ń bí o tó bá fẹ́ sírò déètì zakat aha tó òní kẹjọ oṣù kẹwàá hijira fourteen thirty five òní yìí gẹ́gẹ́gẹ́gẹ́ ni ràkúnmí yẹn bí ma ìní ràkúnmí wa pé mélòó ní ràkúnmí wa pé márùn nígbà tó bá ti rí pé ràkúnmí wa pé márùn kíláàsì nísìnyí akọ̀dé tìyẹn lẹ̀ kò sẹ́ni tí wọ́n sọ fún akókò yọ zaka lónìí kò sí sẹ́ni tí gba zakati bá dé nǹkan tẹ́ sọ fún ni pé òní o ńlọ dájú pé mo ṣẹ̀ṣẹ̀ ní ní sọ́ọ̀bù wọ́n kọ déètì yẹn lẹ̀ tí déètì yẹn bá tún dé tó bá dijọ́ kẹjọ shawwal ọdún tí ń bọ̀ alifu ọ̀rọ̀míyàn wọ́n sì tọ̀ tẹlẹsìn ẹni tí ó gba zakati ó wà wádọ̀ tẹni tí ó gba zakati bá ti wá sọ́dọ̀ rẹ̀ tẹni tí ó gba zakati bá ti wá sọ́dọ̀ rẹ̀ lẹ́ẹ̀mìí nírú déètì yìí ìgbà náà ni zakati ti ṣe kínni lọ́jọ́ ara yẹn pé kọ́ yọ. ewu rahma ẹ kẹtí ní islam ọdún ọdún kan gbáko ni wọn fi lọ lára lẹ́yìn ìgbà tó dolówó ìyẹn ni pé ọdún gbọdọ yípo lórí owó tó tó yọ zakat lọ́wọ́ rẹ̀ ẹ̀yin rẹ̀ lásán pé ni kọ yọ zakat ìbáyé wa ó túmọ̀ sí wípé èèyàn ò ní lọ́dún tí ń bọ̀ náà tó bá ṣẹlẹ̀ pé ràkúnmí kan kú omi òbí máa nígbà tí dé tìyẹn tún dé. sọ̀rọ̀ kó ti padà sí square one wípé kò tí ì ní ní sọ́ọ̀b rahmatan min Allah eléyìí jẹ́ báwọn. ṣé wàá rí bá ṣe wí o bẹ́ẹ̀ náà lẹ́wì lórí ẹni tó lówó abẹ́ni tí ń tajà ẹni tó lówó tó yẹ pé ńgbà tí ó ti ń ṣe sẹ́ẹ̀bọ̀ owó tí ó ń dúró sí lọ́wọ́ kò tí ì pọ̀ tó ní sọ́ọ̀bù tá a bá pè ní sọ́ọ̀bù ní one million naira lápèjúwe gbogbo owó tí ń dúró sí lọ́wọ́ tó bá ti rówó ní náni tó bá ti rówó ní náni tó bá ti rówó ní náni àwọn á bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ jọ. ńjọ́ tí owó tí wọ́n ń bẹ lọ́wọ́ rẹ̀ ti ń tẹ̀lé jọ tó wá pọ̀ tó pé one million tó ní sọ́ọ̀bù lọ́jọ́ náà lápèjúwe ni o àwọn àkọ́dé tìyẹn lẹ̀ láìpẹ́dé tìyẹn náà ni ọjọ́ kẹjọ oṣù kẹwàá hijira ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún mẹ́rin àti ọdún márùnlélọ́gbọ̀n owó yẹn akọ̀dé tì pé lónìí o lágbájá dolówó nù as far as sharia is concerned a sọ pé lágbájá dolówó lónìí ẹnìkan wa ní sọ pé so that ó fi lè yọ zakat tí déètì yẹn bá tún dé sanwó náà o mẹjẹ mọ o ẹ torí ẹ ọmọ rẹ gbé bá ń pa kọyà pa wọn ni o torí ẹ má wẹwù mọ o. àà ọ̀sẹ̀ni tó sọ bẹ́ẹ̀ fún ẹ wọ́n live normal life gẹ́gẹ́ bó ń ṣe ń bá life rẹ lọ wàá sì máa bá business rẹ lọ bó ń ṣe ń bá a lọ bí ṣe sùn náà ni wàá máa bá a lọ bó ń ṣe ń bá a lọ torí pé ẹ dì í mú o ọlọ́wọ́n bò ó sọ yìí pé túláàsì dandan ẹ gbọ́dọ̀ lọ́ọ́ ti á pọn láti fi lówó kẹlẹ̀ bá yọ zakati o mo rò pé n kéèsì torí pé zakati yẹn kọ́lọ̀ là ń fún ni kọ́lọ̀ fẹ́ gbowó wa ni abẹ́dẹ̀n tọ́ bákan náà ọlọ́wọ́n sì rẹ́nìkan pípọ̀ jalè bóyá kó lè bá a láǹfààní àti yọ zakati tòdí àfọ́. wàá máa bá normal life tó ń ti ń bá bọ̀ tẹ́lẹ̀ wàá máa bá lọ tó bá di kéde déètì yìí tún dé tó bá di ìjọ kẹjọ oṣù kẹwàá ọdún ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún mẹ́rin àti mẹ́rìndínlógójì hijra kí láti tún ṣe ń gbà náà ni ẹ tún ṣe lọ́wọ́ yín lónìí jẹ́ kìí ṣe pé kèsì tọdún kan bá pé lórí iye owó tọkọkọ nìyẹn tọlọmọba ní kówó yẹn pọ̀ sí àbí kò dín sí eléyìí láwa nìkan yọ zakat owó yẹn dín sí one million iná oúnjẹ oúnjẹ gbogbo owó tuntun wọlé mọ èyí tí ń ná gbogbo ẹ̀ tún one million yọ yọ zakat tọ ìgbà tí ọdún kan yẹn pé owó di three million alhamdulillah ṣé zakat one million náà yọ àbí three three torí ká lómi kò yé o òun pé ah ní sọ́ọ̀bù ni ìyókù ẹni ni kò sẹ́ni o gbogbo tó bá lé lórí nisọ́ọ̀b òdiwọ̀n bá ṣe yọ zakatu nínú nisọ́ọ̀b bẹ́ẹ̀ náà láti yọ nínú ohun tó lé all over forty bẹ́ẹ̀ náà lẹni tí ń tajà ẹ gbọ́dọ̀ máa fi síro sí o torí ká lómi rò pé ń dọ́gbọ́n fọlọ́n pé ọlọ́wọ́n bá kò kúkú burú kò kúkú ní mú yàn yóò mú yàn o yóò mú yàn tí ìrora ti lè sẹ́ yóò mú yàn kò dáná lásán torí àwọn ọ̀daràn ni. so ìyẹn ti ń wò ó pé ó súnmọ́ kápó tí mo ní àtúwó tó wà lórí bísínẹ́sì mi ó ti lè tó ní sọ wàá máa ṣírò rẹ̀ from time to time in order to know that ṣé mo ti ní ní sọ́ọ̀bù àbí ntì ni ẹnìkan á ní à tó máa ní kó o sírò rẹ kò lè ṣeéṣe ní kí ló dé tí ò lè ṣe à sà kò lè ṣeéṣe ní à wàláhì yóò ṣeéṣe wàláhì yóò ṣeéṣe kódà kó ṣe pé wóróbó lọ ń tà tá a máa ń sin lọ́kọ̀ọ̀kan ẹ̀jẹ̀jì wọ́n sábà ìṣoṣù mẹ́ta á ti tán. tẹ̀lé pàtàkì torí pé iná kò sẹ́ni tó fẹ́ wọná o kò sẹ́ni tó fẹ́ wọná kọ́ lọ́mọ sí wa lọ́mọ náà yàtọ̀ sí nǹkan ọ̀gbìn kíákíá ni kíákíá lò ha mo ti wá yan zakat lọ́dún yìí kò pa dandan pé kí n yọ lọ́dún tí ń bọ̀ torí gbogbo ẹ tún dìpẹ́ǹdì lórí ntọ́lọ́mùbá tún kádàrà pé kó tún kù lọ́wọ́ mi tọ́lọ́mùbá kádàrà pé kó kù lọ́wọ́ mi so tó bá ti yọta lákọ̀ọ́kọ́ á tún wo sọdún tí ń bọ̀ tó pé alhamdulillah tí ó bá pé ó tún dẹ̀ mí wa hakada lẹ́yìn lẹ́yìn tí ẹ bá ní àgùntàn zakati ọjọọ ràn yàn lórí rẹ̀ ṣáájú kó tó ogójì tí àgùntàn bá tó ogójì zakati di ọ̀ràn yàn nínú rẹ̀ ẹni tó bá ní àgùntàn ogójì yọ yọ zakatu nínú rẹ zakati tí sì yọ nínú rẹ àgùntàn kan ṣoṣo náà ni ọlọ́wọ́ tó fún yàn ní nǹkan fọ́ọ̀tì tó wá ní kéèyàn yọ ẹjẹ́ ayé sahun sí ọlọ́run ọba wa ẹyọ kan náà lọ́ọ́ máa yọ títí tágùtàn rẹ̀ ó fi pé ọgọ́fà one hundred and twenty ẹyọ kan náà lọ́ọ́ máa yọ ẹ dákun sọ́pọ̀ kọ̀ pọ̀ tó bá lé ẹyọ kan sí tó di mọ́kànlélọ́gọ́fà one twenty one ó di méjì méjì láyọ̀. ẹ sì ti mọ̀ yín pé bọ́lọ̀ ti ti dọ́mi yàn wa innahu li hubbil khayri la shadid ó sì tún sọ pé wa tuhibbuna al-mala hubban jamma ṣùgbọ́n yẹn ṣe jẹ́ olójú kòkòrò burúkú sí ń pọ owó ẹlòmíì lè pa bàbá rẹ̀ nítorí owó wàláhì àìmọye tó ti pa bàbá àti ìyá rẹ̀ nítorí owó rí bú tó bá rí i pé ó ti pé one twenty one ẹyọ kan darí yóò lọ gbé ta ẹ dákun ẹ wo níta láì màkà fi ń ṣe ra rẹ̀ bó ṣe pọ̀ tó ìwọ dín kan kù torí kí zakati ọmọ pè méjì ọlọ́run á mú kẹran ọmọ pọ̀ sí ma kàkà kó lékún ní máa ń dín ta ló ṣe ra rẹ̀ àìmọye táwọn fúlàní ti fi ṣe ra wọn báwọn àìmọye tẹni tí ò fúlàní nínú àwọn ẹni tó jẹ́ pé wọ́n ń sin màálù ráńgbé màálù fún fúlàní sìn tí wọ́n ti mọ̀ pé owó ni tí wọ́n máa ṣe wọ́n ti wá gbọ́ pé ẹ tí màálù bá ti pé iye báyìí ò iye báyìí wọ́n yọ ọ́ ọmọ àdọ́gbọ́n wọ́n ti gbọ́ pé nínú gbogbo táàtì ẹ̀yọ ẹ̀yọ kan ẹ̀yọ kan náà lẹ́sìn máa yọ títí tí ì pé fọ́ọ̀tì tó bá ti pé fọ́ọ̀tì oríṣi mi lẹ́tùn yọ ẹ̀yọ kan. ẹyọkan náà lẹ́ẹ̀ máa yọ títí tí ẹ wà ní fifty nine tó bá ti pé sixty ó di mélòó méjì irú ètò ẹyọ fún thirty ẹyọ ọrù rẹ̀ méjì wà ní ah, ah, ẹdín méjì kù tó bá dín méjì kù nù sixty ó kù kí ni torí káwọn lè máa yọkan lọ ń fún nàti máa ló máa rún akú ìwọ̀n àwọn aṣẹ́wù kan ká ẹ dákun sọ́nà àbáyọ wà torí zakati ńgbà tó wọ́n yọ òun rí pófò ń ṣẹlẹ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí rófò ni ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní rófò ni ẹ dì nínú nǹkan tó ṣòro jù láyé láti máa ṣe fi wówó nǹkan ẹlẹ́mìí ni nínú tó léwu jù láyé nù fẹ́ni tí máa ń ṣe business ẹni tí ń sin nǹkan ẹlẹ́mìí kọ́ ṣọ́ra gidigidigidigidi wàláì tọ́lọ́ bá gbádùn òde ọlọ́run tó mú kó o rí wọn kínú rẹ̀ ọmọ àdùn kò sí nǹkan kan tó ṣòro fọlọ́ láti sọ pé kí gbogbo wọn kú kìlò tó máa tán àbá akẹ́kún ó sunkún gbogbo àgbọ̀n wọ́n gba àgbọ̀n sí wọn adúní bá lè sunkún síbẹ̀ tó bá kún àjẹpá àwọn màálù yóò dìde tòun torí dédé ẹjẹ́ abẹ́rù ọlọ́run bá wa ẹjẹ́ apáyọ ọlọ́run bá wa a ní nǹkan kan kọ́lọ́wọ́n bó tó fún wa ní ta ní ọlọ́wọ́n á yọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ̀ lè dọ́gbọ́n fọlọ́n kẹ́ lọ lè dọ́gbọ́n lọ ìjẹba àwọn torí pé ojú kòkòrò náà ló pọ̀ jù yín lọ bólẹ̀ mówó náà lọ gánà rí irọ́ lásán bólẹ̀ mú lọ sọ ọ̀wọ̀dà sọ kan lọ ni tọ́ba tó kọ́ ọ̀kan mẹ́ta pọ̀ lẹ́ẹ̀kan náà kọ́ ọmọ sọ pé rẹ̀ dàrú ẹnì kan ò sì ti gbádùn tó lè bẹ́ẹ̀dì méjì àti táyìn àbótẹ́tẹ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́yàwó ni bẹ́ẹ̀dì méjì lọ́wọ́ wà nù yàrá tó bá sùn bíi five minutes ó tún bọ́ bíi five minutes sọ pé yàwó yọmọ bẹ́ẹ̀ lọ kílẹ̀ ọmọ lálàáfíà ni. nítorí ìdè kọ́ mẹ́rin pọ́ fún un lọ́rùn páálí. tòkí wọn ní fáàrí o lè gbé yàrá méjì àti táì irọ́ lásán tòkí wọn ní wọn kókó mọ́ owó owó owó náà ni. Imani rẹ sì jòrò o yòrò dànù nítorí owó ìyí dànù nítorí owó òfò a sì ti mà wọn ní ọlọ́run ọba kọ́mọ́fà àlùbáríkà sáàrò owó tí yìí dànù nítorí ẹ̀ òdodo ni òdodo ni torí rẹ̀ ẹ má jẹ́ àṣàhùn sọ́lọ̀ o ọlọ́run tó fún wa púpọ̀ tó ní káyọ̀ kékeré kìí sùn lọ́fẹ́ gbàfa ibìkan ló ní àlòsí àwọn ẹni tí wọ́n ń yọ zakat ní kẹ́ẹ̀bi àwọn máa ń rí àdìpẹ̀lẹ̀ orí ní wàláhì àdìpẹ̀lẹ̀ orí lọ́lọ́run máa ń ṣe fún wọn ọdún yìí ò tún ní yípo dé kí wọ́n rí pé yìí tó ti fẹ́ dọ́bù àbí kó ti triple lọ́pọ̀lọpọ̀ gbà unlike ẹni tí ń dọ́gbọ́n tí ń tanra rẹ̀ jẹ àti rí tí wọ́n ké wá tí wọ́n sunkún bẹ́ẹ̀ ẹ dákun ẹ wọn a ní àwọn oníta lè gbọ́ bí kókó tún gbọ́ àlékún ọ̀rọ̀ lọ torí pé ọ̀rọ̀ lọ́mọ létí jẹ àní kòbókò tá a nà àmọ́ gbọ́rọ̀ nítorí pé nísìnyí ọ̀yọ́ zakat ọ̀ndọ́gbọ́n fọlọ́ gbogbo nǹkan wa ń kú kò sí ní kú kò sí ní kú ṣùgbọ́n ló fún ẹ ìlú náà ló sì ní kọ́ yọ zakat rẹ̀ eléyìí dọ̀wọ́ wa. ọ̀pọ̀lọpọ̀ wọn ń bi léèrè pé báwo ni business ó ní bísíǹsì ọ̀dà o ó sì ń da ó ń pààrọ̀ mọ́tò ọ̀nkọ́lé ó ń pààrọ̀ mọ́tò ọ̀nkọ́ ó sì ní bísíǹsì ọ̀dà adìẹ nísinsìn ọlọ́run ọba dẹ bird flu ọba dẹ sí ọba ní ha nǹkan ṣe mí ẹ̀ kí mi wọ́n ní kí ló ṣe yín ó ní nǹkan bíi ten thousand bird ló kú à sípẹ́ ẹ̀yìn ní tó ten thousand bird ẹ̀yin tẹ́ ní bísíǹsì ọ̀dà ẹ̀ bẹ́ẹ̀ sì ń fẹnu gba tara yín jẹ́nu torí di eléyìí ẹ̀jẹ̀ á máa dúpẹ́ fọlọ́ọ̀ o nínú dúpẹ́ fọlọ́ ní kẹ́ yọ zakat tó tí abáti wa ní uh, one hundred and twenty one méjìlá àmọ́ ẹ̀yọ títí tí àgùntàn wo fi pé two hundred mind you àti sọ pé ẹni tí ọmọ ẹ̀yọ zakat lórí nǹkan ọ̀sìn òun náà lẹni tó ní tí ń sìn fún pípọ̀ tẹ́ ẹ bá gbàgbé ó ní ó ń sìn fún pípọ̀ kéésì pé ó ní ó ń sìn fún títà ẹ kí èso àrùn méjì yẹn o ó ní ó ń sìn fún pípọ̀ kò burúkú lè máa fàtà nínú rẹ̀ lọ́jọ́ ọ̀la o ṣùgbọ́n èèmù tiẹ̀ ni pé this is my own business mò ń sìn wọn bí fúlàní ti wà nù wọ́n ń sìn màálù kó lè pọ̀ kéésì pé wọ́n ń sìn màálù kó lè máa fàtà unlike ẹni tó wà nínú ìgboro òun lè ní màálù kókó tí kára kókó tíbẹ̀ fún pípọ̀ kódà tí màálù tó hàn kára bá bímọ yóò yà gbogbo kálukú lẹ́nu ni pé ah, ah kí ló kí ló sùn wọ́n débi pa bímọ ah fóyín bìkà lè bímọ so wọ́n ní wọ́n ń bẹ̀ ní fún kíni fún títà so ẹnìkan lè wà ń kára ní ìsìnkú ní màálù ọgọ́rùn-ún márùn-ún but fún títà kése nu màálù ni ó ti yọ zakatu tiẹ̀ níṣẹ́ lọ́rọ́ tiẹ̀ dàbí bàbá tí ń ta biskit tí ń ta tẹ̀rẹ́bọ̀ tí ń ta swíìtì tí ń ta chingọ́ọ̀mù tó ń bá ta àwọn màálù yẹn owó tó bá kó jọ ni láti sọ pé yóò ṣe kí ni ṣùgbọ́n ẹni tó ṣe pé yọ yọ zakatu màálù olẹ́ni tó ní tí ń sìn tó dàálẹ̀ tí wọ́n ń jẹ nínú koríko ọlọ́run ọba wa wọ́n ní fún pípọ̀ sọ àwọn ní ọmọ yọ zakatu nù ẹ̀ kò burúkú tó náà bá ní bùkátà kan tó fẹ́ gbọ́ nu màálù rẹ o bíi pé fúlàní náà fẹ́ lọ hajj kó eléyìí àmọ́ purposely òun àmọ́ sí nítorí kó lè bá tà bẹ́ẹ̀ lọ lé ọkọ ó sì fẹ́ ra ẹrù fún ọmọ tí ó ọkọ so eléyìí kò sí tọ eléyìí jẹba àmọ́ ẹyọ kọ̀ọ̀kan nínú àgùntàn yẹn títí tó one twenty tó bá ti wá pé one twenty one títí tí èpè two hundred ó di méjì méjì ó di méjì méjì tó bá ti wá lé kan lórí two hundred ó tún di mẹ́ta two hundred and one mélòó láyọ two hundred and fifty eight naam ẹ sọ̀rọ̀ one hundred and twenty seven one one one ẹ̀gbọ́n nǹkan bẹ́ẹ̀ o. one one ẹ̀ẹ́ eh? la ilaha one one ẹ̀yẹ wàhálà ẹ̀ lọ sọ́ra torí ní ìsìlẹ̀ ṣe jẹ́ kéèyàn yọ zakati nu yọ wá padà hàn pé kò ní yọ zakati ẹ̀ mọ̀ pé àfikún tilẹ̀kùn ó ti sọ pé one one kan bàbá wa yọ̀ kan. okù mẹ́wàá wọn á tún béèrè ń bomi kẹ jazakumullahu khaira mo ní ewúrẹ́ mọ́kànlá wọn á ní kí n yọ̀ kan pé kí ni pé wọ́n ní zakat zá sọ̀rọ̀ <laughs> pé tó bá délé rẹ̀ àfi kó tilẹ̀kùn torí miskin tó gbé ewúrẹ́ òní sọ́lẹ̀ tàwa lálọ́ bá àfa tó sí lọ́nà ni ọ̀dà èèyàn ní àgbo sixty nine mélòó ni ọ̀yọ́. نعم. آه لا حول ولا قوة إلا ẹyọ mélòó ṣe ọ̀rọ̀ míì tún wà adúpẹ́ tán tàbá wa ní ọgọ́rùn mẹ́ta àgùtàn mẹ́ta láyọ̀ tàbá ní ọgọ́rùn mẹ́ta mẹ́ta láyọ̀ ọ̀dà. tàbá wa ní ọgọ́rùn-ún mẹ́ta àti ogún be careful. a ní two hundred and one mélòó láyọ̀. ọ̀dájú <laughs> ọ̀dájú báwọn ẹni tí wọ́n ń dáhùn yín ọ̀pọ̀lọpọ̀ ò ní wọn ò sì dé ní tà ń sọ pẹ̀lọ́pọlọ níṣẹ́ àti sọ pé téèyàn bá ní one twenty láti forty to one twenty ẹyọ kan náà ni tí one twenty bá ti lè lé ẹyọ kan tó di one twenty one ó di mélòó one twenty one to two hundred méjì náà ni but when two hundred becomes two hundred and one ó di mélòó mẹ́ta láti two hundred and one títí dé three hundred mẹ́ta náà ni ọ̀dà èmi wá béèrè béèrè kan ní ìsìn pé three hundred and one kí láyọ̀ kápá ibẹ̀ yẹn ẹ́fà kéèsì rẹ̀ kọ́dà bíi two hundred and one three hundred and one kọ́dà bíi sẹ́mi pé two hundred and one mẹ́ta but three hundred and one mẹ́ta three hundred and ninety nine mẹ́ta sọyẹ wa títí tè di four hundred tó bá di four hundred ló di kíni mẹ́rin látòrí three hundred kò ní lé títí tí hundred yóò fi lé sọyẹ wa tí àgùntàn bá pé three hundred zakato ní lé sí mẹ́ta títí tí n tó lé ó fi pé hundred a sì ti mọ̀ pé tí three hundred bá hundred bá kún three hundred ó di kíni àti pé four hundred látò yọ four hundred bá tó tó kún látò yọ sóye wà báyìí tọ eléyìí jẹ zakatu àgùtàn ẹnìkan á sọ pé njẹ́ oláwa sin ewúrẹ́ tí ó pọ̀ tó bá wọn ẹ problem tàwa Yorùbá nìyẹn because tàwa Yorùbá we are consumers àwọn ọmọ nǹkan kan ṣe ju ká jẹun lọ so tó bá yẹ pé gbogbo ẹ̀yà yòókù nàìjíríà ìbá dàbí wa nàìjíríà yóò ti túká ìdí tí mo sì fi sọ bẹ́ẹ̀ ni pé àwọn oníbídíà yẹn àwọn onínàpà yẹn àtàrà wọn ni kẹ́ẹ̀ ti wòye tí bàbá kan bá kú tí màmá kan bá kú lọ́dọ̀ àwọn sòkújòkú sẹ́mi pé tó máa ń ṣẹlẹ̀ ní wípé wọ́n lè ti torí èèyàn kan tó kú yẹn kó pa màálù tó fifty ẹ dákun torí tọ́lọ́ síbẹ̀ náà lọ rọrùn láti tọ́jú màálù fifty ìwọ ti torí bàbá rẹ kú lórí bídíà ó màálù fifty ẹlòmínà pa màálù fifty ẹ wo bí yorùbá ṣe ń pa màálù tí ò sì mọ màálù sìn tó bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yà náà ń ṣe ṣé màálù ò ti tán kódà kò ní tán nàìjíríà lásán yóò láyé. Otu túmọ̀ sí pé àwọn kan ń sin àwọn ẹranko yẹn gan wọ́n ń sin wọn ní gidi ṣùgbọ́n àwa a mọ̀ wọ́n jẹ ní gidi a mọ̀ wọ́n sìn rárá. ìfẹ́ nǹkan rọra ń gbìyànjú bẹ́ẹ̀ náà la díẹ̀ ó tún wá ń wọ́n kò sí rà fáwọn alẹ́ la ẹ̀ dáhùn torí ẹ̀yin aládìẹ ẹ̀dínwó rẹ̀ o ẹ̀dínwó rẹ̀ o ẹ̀yìn torí ìlú táwa ti ń bọ̀ kò sí ẹran tó dínwó tó adìẹ ń bẹ̀ ẹ̀ wọ̀là ọ̀rọ̀ adìẹ tó tóbi gbogbo ẹ̀ pátápátá ẹ̀ lò at the rate of four hundred naira tí wọ́n ti pátá ti sáyàn rẹ̀ tó wúwo gidigidi yéésì ṣe pé pípa pé bóyá jọ́ọ̀nù kan matthew kan lọ́pa halal torí ẹ̀yin náà máa dínwó rẹ o àwọn náà ní káwọn olóúnjẹ ó dínwó rẹ o gbogbo ẹ̀ líǹkì mọ́ra wọn ni Ìdírísà gbogbo ẹ̀ líǹkì mọ́ra wọn so ọjọ́ bó ti ṣe jẹ́ tọ́ torí délé ẹ jẹ́ káwọn náà múra náà ó lè rálẹ̀ nírú adílété yìí èlò wọn ta lẹ̀ lè rálẹ̀ kọ́pọ̀ kọ́ máa sin wúrẹ́ sí i kọ wá oúnjẹ tó máa fún wọn tó tètè máa dàgbà táwọn náà máa pọ̀ kọ́ máa kó kọ́ lọ́mọ ta lẹ́kọ̀ọ́ kọ́ máa ta níbikíbi tó bá ti ta owó dé ní àbí òde gẹ́gẹ́ bí orúkọ àdúgbò kan lu kan. eléyìí túmọ̀ sí pé àwa náà fúnra ra ọkà mọ̀já fara àní ìṣẹ́ ẹlòmíín wà lẹ́kọ̀ọ́ òun ronú pọ́ńbọ̀ wá sí lẹ́yìn bí ẹ̀yìn sì wà ń bí ẹ̀ ronú rẹ̀ sọ́dọ̀ abáwọn àwa ń darí márùn-ún ni òkè ṣe fi àmọ́ pa o. Hmm, a máa ń da yín mara ọ̀pọ̀lọpọ̀ wà tó lòun ò rí sẹ́sẹ́ iṣẹ́ tó lè ṣe wà bọ̀tú wọ́n wò pé tó ti kàwé kọ̀yẹ́ kó o ṣiṣẹ́ irú eléyìn kọ̀ọ̀kan máa sáyìn ìwé náà ni ò rí yun ò rí yun ebi ò sì máa pé mo jokùn mọ́rùn. eléyìí jẹ́ bó ṣe jẹ́. tọ́ sin yẹn àgùntàn yìí kìí sùn ló ń fún wọn lóúnjẹ o àwọn àgùntàn yẹn náà máa ń jẹ ká ni ó wá dín ẹyọ kan sí fọ́ọ̀tì ọjọ́ thirty nine anabi sallallahu alaihi wasallam ní falaysa fiha sadaqa kò sí zakati mẹ rahmatan min Allah sọ̀rọ̀ kí sọ́wọ́ kí abáfẹ́ ẹ̀dínmú iná ló fi jẹ́ pé sẹ́ra àwọn òfin tó wà nù sẹ̀rí àtàwọn sọ ayédà kan kọ́ ayédà kẹ́sì bẹ́ẹ̀ wọ́n kàn máa ń lò ń lòkulò torí pé kọ́ídà kan tó bá pa bá lò ní àìkú yọ̀yọ̀ zakat torí tó bá ti súnmọ́ nǹkan á fún ní ìdájọ́ rẹ̀ thirty nine súnmọ́ forty àbí òsúnmọ́ ó yẹ ká pé yọ̀yọ̀ tó bá pé kọ́ídà láwò ṣùgbọ́n àti ti sọ pé rárá ó dìgbà tó bá tó pé forty. ilà ẹ̀yẹ̀ṣà ọ̀rọ̀bùhà wọn á fààyè lẹ̀ àyàfi tẹ́ni tó ní thirty nine tó bá wù láti yọ zakat òkè sọ̀rọ̀ àyàn o àmọ́ tó bá wù láti yọ faman tatawwa'a khayran fahuwa khayrun lahu ẹni tó bá finú fẹ́ dọ̀tí rere tó sàlékún fẹ́ tí èyí ṣe bídíà torí pé àwọn àlékún wà tí ó di bídíà o ó sàlékún fẹ́ tí sẹ̀rí ọ̀pọ̀ sídà sí bídíà tó yọjọ rere fún gẹ́gẹ́ bí ẹni tó ní ẹni tí ò tí tó yọ zakato yọ zakato nù lẹ́yìn rẹ̀ anabi sallallahu alaihi wasallam wọ́n á fún wa ní àwọn ẹ̀kọ́ kan tó jẹ́ pé ọ̀hún ọkọjá tá a lè fowó rà ó ní wala yujma'u bayna mutafarriqin wala yufarraqu bayna mujtami'in khashiyata sadaqah eléyìí píríncípù ńlá ni nínú zakat àwọn kan wà tó yẹ pé ọ̀tọ̀ọ̀tọ̀ ní kálukú wọn ń sin nǹkan ọ̀sìn rẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ń sin nǹkan ọ̀sìn wọn àsìkò àti yọ zakati wa tó wọn ò gbọ́dọ̀ papọ̀ nítorí bẹ̀rù zakati àsìkò zakati tó wọn ò gbọ́dọ̀ papọ̀ nítorí bẹ̀rù zakati àpèjúwe rẹ̀ ẹnìkan ó ní. ó ní màálù márùn ẹnìkan òun náà òun ní màálù mẹ́rin ẹnìkan ní márùn ẹnìkan ní mẹ́rin kò sí sáyidà ń bẹ wọ́n papọ̀ wọ́n papọ̀ sí yàn nítorí pé ẹni tó ní márùn nìkan náà ni ó ṣe kí ni ní èèyàn zakat ẹni tó ní mẹ́rin kò sí zakat lórí ẹ̀ eléyìí tó ń bá papọ̀ láàbáyìr. ṣùgbọ́n ẹnìkan òun ní ràkúnmí mẹ́wàá ẹnìkan òun sì ní ràkúnmí mẹ́ẹ̀ẹ́dógún ẹnìkan ní ràkúnmí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹnìkan ní ràkúnmí mẹ́sàn ẹnìkan ní ràkúnmí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹnìkan ní ràkúnmí mẹ́sàn tẹ́ bá papọ̀ ó di mélòó ó di márùnlélọ́gbọ̀n tí ìrìnà ní ràkúnmí márùnlélọ́gbọ̀n zakatu la ní ọ̀yọ́. má rìn pọ̀ ràkúnmí mélòó ni ọyọ thirty four thirty four camels ràkúnmí kan orúkọ rẹ̀ ń jẹ́ ìròyìn rẹ̀ ń jẹ́ ẹ́ ṣé kọ̀ bá wò lọ́nlọ́n bẹ́ńtú bẹ́ńtú labóòn bẹ́ńtú labóòn ni ọyọ ok ẹ ti mọ̀ ẹ́ pé ẹni tó ní twenty five yẹn kí ló yẹ kó wọ́n yọ. بنت مخاض بنت مخاض ẹni tó ní mẹ́wàá ọ̀hún àbí tó ní mélòó tó ní mẹ́sàn-án ó wọ́n fẹ́ yọ àgùntàn kò fẹ́ yọ àgùntàn ó wá dàpọ̀ mọ́tẹ́lẹ́ pé eh, ẹ kúkú yọ bíntu làbónú kan ẹyọ kan náà ni kò pé méjì torí pé òun fẹ́ sá fún zakat ó wá dà tiẹ̀ pọ̀ mọ́tẹ́lẹ́ ìkọ̀tọ̀ ẹnìkan ní màálù ó ní màálù ọgbọ̀n ẹnìkan ní màálù ogójì ẹnìkan sì ní ẹnìkan ní màálù márùnlélọ́gbọ̀n ẹnìkan sì ní màálù ọgbọ̀n. Kini wọ́n yọ naam wọ́n yọ tẹ̀bíyàánì wọ́n yọ méjì tó ti kádùn tó ti wọnú ọdún kejì èyí tó jẹ́ pé ń sì ń tẹ̀lé ya rẹ̀ ẹnìkọ̀ọ̀kan yọrù eléyìí sọ̀rọ̀ pé tọ́ bá dà pọ̀ wọn bẹ́nẹ́fìtì bẹ́nẹ́fìtì ní àgùtàn ogójì ẹnìkan ní àgùntàn ọgọ́ta ó di mélòó ó di ọgọ́rùn zakati mélòó wọ́n yọ ìgbà tó jẹ́ pé wọ́n jọ ń jẹ́ náà ní ànípin àmọ́ tó bá yẹ pé eléyìí sixty tẹ ọ̀tọ̀ ní jẹ tẹ́lẹ̀ forty tẹ ọ̀tọ̀ ní jẹ tẹ́lẹ̀ wọ́n á sẹ́wọ̀n kí tó bá wà lọ́tọ̀ọ̀tọ̀ mélòó wọn bá yọ oníkálukú ọ̀yọ́ ẹyọ kọ̀ọ̀kan ó di méjì torí ànábì sallallahu alayhi wa sallam ó ní ẹ ò gbọ́dọ̀ pín owó ẹ ò sì gbọ́dọ̀ dápọ̀ nítorí àti sá fún zakat lápèjúwe èmi ní màálù mẹ́ẹ̀ẹ́dógún ìwọ náà ní mẹ́ẹ̀ẹ́dógún wọ́n sì jọ ń jẹ papọ̀ ni a sì mọ̀ pé tó kéré jù téèyàn nínú màálù téèyàn fi yọ zakat ó náà ní thirty àbí bẹ́ẹ̀ kọ́ ni a sì jọ ní fifteen fifteen ìgbà tó pé wọ́n jọ ń jẹ pọ̀ ní bí owó èèyàn kan ni zakat wo lọ́wọ́ àmbẹ̀ màálù kan àbí bẹ́ẹ̀ kọ́ ni ìgbà tó sì zakat wa súnmọ́ a ní a agbọ́dọ̀ gbọ́n èèyàn gbọ́n o máa kó mẹ́ẹ̀ẹ́dógún tiẹ̀ lọ kémi náà máa kó mẹ́ẹ̀ẹ́dógún tèmi lọ hal zakat fala tajibu zakat ajẹ́ zakat nu tí ẹni tó zakat bá ti lọ lẹ́yìn oṣù ẹnìkan ní ràkúnmí mẹ́ta ẹnìkan ní mẹ́rin sẹ́mi pé mélòó lọ́jọ́ ẹ̀hún wọ́n jọ ń jẹ pọ̀ ni tá a bá fi wọ́n lẹ̀ tí wọ́n jọ ń jẹ pọ̀ sẹ́ni tí ó zakati bá dé kí ni ó gbà àgùntàn kan ẹ̀yin wá nítọ̀ tá a bá ṣe bá àwọn gba àgùntàn lọ́wọ́ wa o máa kó mẹ́rin tiẹ̀ lọ ná kí mi máa kó mẹ́ta tèmi lọ ná gbọ́ bá tún bí oṣù mélòó ká tún dà pọ̀ sẹ́mi pé mẹ́rin kò sí zakati mẹ́ mẹ́ta kò sí zakati mẹ́ ẹ gbọ́dọ̀ yá o ẹ̀ sì gbọ́dọ̀ papọ̀ sẹ́mi pé wọ́n lè papọ̀ láti sá fún zakat wọ́n lè yà láti ṣe kínni láti sá fún zakat anábìlẹ̀ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ lópin ìgbà tó bá ṣe pẹ̀lú sẹ́rù kọjá pé àwọn ẹranko yun omi kan náà wọ́n jọ mu ibì kan náà wọ́n ti jọ ń jẹ ẹnìkan náà ní ń dà wọ́n táwọn kan yìí bá ti pé lára rẹ̀ ẹ gbọ́dọ̀ yà wọ́n bí ìgbà téèyàn kan ló ní wọn ní zakat kan lẹ́yọ̀ fún wọn kò bá jẹ́ pé bẹ́nẹ́fìtì yín kò bá sì jẹ́ pé disadvantage lọ́wọ́ à ń bẹ̀ kò sí tọ́kàn wa. وما كان من خليطين فإنهما يتراجعان بينهما بالسوية tó owó tẹ́ jọ dàpọ̀ tẹ́ wá yọ zakati kan fún gẹ́gẹ́ bá a ti ṣe wíyùn ẹ wàá padà ẹ padà lọ bára yín láti jọ ọ́ kí kálukú san iye tó bá lẹ́tọ̀ọ́ sípò wọn tán. nísìn wàá ní ràkúnmí mẹ́ta ẹnìkan ní méjì ibìkan náà wọ́n sì ti ń jẹ wọ́n á yọ zakati àgùntàn kan àgùntàn yẹn wọ́n á jẹ five thousand ṣé two five two five ni wọ́n jọ san láti rà á abẹ́nìkan san three thousand ẹnìkan san two thousand ẹnìkan san three thousand ẹnìkan san two thousand ìtumọ̀ tánà bí nsọ́nù kì í ṣe pé bóyá wọ́n jọ pín dọ́gbadọ́gba o iye títí ẹ bá jẹ́ pàṣẹ́ntéèjì yẹn lọ́sàn iye títí ẹ bá jẹ́ pàṣẹ́ntéèjì yẹn lónà òṣèkínni ìní ọ̀sán. wala yukhraju fi sadaqati harima nígbà tá a bá wá zakat arúgbó ẹran kan láyọ̀ o kò sáyè láti yọ arúgbó ẹran kí la fẹ́ fi ṣe torí pé arúgbó ẹran kò lè dùn lẹ́nu bíi ọ̀dọ̀ ẹran arúgbó ẹran kò lè dùn lẹ́nu bíi ọ̀dọ̀ ẹran tẹ bá sì fún àwọn mẹsàkíìnì ní zakati yẹn torí ààyè lẹ́sùn wọn tẹ bá fún wọn ní zakati yẹn ó lè wọ àwọn náà láti tà kọjá pé wọn ò fẹ́ pàjẹ́ sẹ́yìn pé wàá gbárùgbó ẹran débi tẹ́ ti tà kọ̀dà bí kọjá pé kò tí ì ṣe kínní kò tí ì rúgbó torí pé lẹ́yìn àìd àlébù ni ìpalára wà ń bẹ fáwọn tí ó gba zakat wọlé rẹ̀ẹ́tù àwárín abojú kẹran nǹkan lẹ́yọ̀ pé ebi zaka ni o tún bá mi sọ kójú kan lónìí èyí tó dáa lọ́yọ̀ọ́ ò tó bẹ́ẹ̀ tọ́ọ̀bù ayọ̀ lójú kan sólójú ètòjú eh, méjèèjì ti fọ́ lọ́wọ́ ayọ̀ rárá o. wàlá kí láwọn àlọ́dọ̀ yín mẹ́rin wàlá wàlá kí ni wàlá wàlá tẹ́yì àwíbẹ̀ àṣìṣe ni wọ́n ti ń bẹ̀rẹ̀ nínú píríǹtì mọ́sẹ̀ bí wọ́n tẹ̀ tí yín dání wọn lẹ tẹyìs yanni pé òní yóò gúnfe síbẹ̀ mo gúnfe ẹran tó yẹ pé ń tiẹ̀ tó bá ṣe kí ní etí rẹ̀ máa ń ṣe yọ ká sókè púpọ̀ yẹn àbí òye wa òun kọ́ lọ́ọ́ tó bá lágùtàn o kì sùn lọ́ọ́ o. إلا أن يشاء المصدق àyàfi tó bá wu ẹni tó fẹ́ yọ zakat láti fún ọ ẹni tí ó yọ zaka tó bá wù láti fún ọ lógun fe ò lè gbà torí pé òun akọni akọni tí ń sọkọ fáwọn abo ń nà sẹ́ǹfóònù ni akọni tí ń se ọkọ fáwọn abo sẹ́mi pé ẹni tí ń se ẹran ìyẹn máa ń sábà ń kó àwọn abo ẹran rẹ̀ lọ síbi tá a kọ bá wà torí kí wọ́n lè bá a ṣe kí ni ọkọ fún wọn kí wọ́n lè bá a bá wọn gùn ìgbà míì ẹ lọ yá akọ wa ẹ yà lọ́fẹ̀ẹ́ ni o torí pé wọn ìfowó yáyùn o lima fihi min al-gharri wal-jahala torí tí a bá lásanwó kí làá mà tó ṣe mélòó ni dá àmọ̀ pọ̀ yọ mo rò pé yé wa ṣẹ̀rí àdínà gbogbo rubbish ẹ yà wá lọ́fẹ̀ẹ́ pé jazakumullahu khaira ẹ̀sán rẹ̀ nu. tọ́ lẹ́yìn rẹ̀ wọ́n á fẹ́ bẹ̀rẹ̀ sí ni sọ fún wa báwo láti máa yọ zakato ariqa ariqa wọn náà ni adarahim adarahim dirham láti silva síwájú adúlọ́ bíi báyìí à ń bẹ lọ́wọ́ bá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn ìròyìn rẹ̀ tó ga jù kó ràn wá lọ láti gbẹ̀sìn ayé dáadáa kó ràn wá lọ lórí àti máa fi tá a bá ń gbọ́ yé sí wa o kó ṣe ń gbọ́ yé ní sábàbí oríire fáwa láyé àti lọ́la alqiyama kọ́ má ṣe ní sábàbí orí ibú fún wa ọlọ́run ọba kó ràn wá lọ ní kọ̀kọ̀ àti ní gbangba ọlọ́run ọba iṣẹ́ tá a sì tá a fi rálì janna wọ̀ ọlọ́run ọba kó ṣe rọrùn fún wa èyí tá a sì tá a fi dọ́mọ aná ọlọ́run dákun má fara ṣe kóńgẹ́ rẹ̀ subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk nítorí wàá níbi èrè aleykum salaam. ṣe rárá o yọ́sà jẹ́ mùsínà kò gbọ́dọ̀ jẹ́ rondo yóò ti lé lọ́dún naam aleykum salaam tún. ẹnìkan ti ń béèrè mi. àsìkò tá à ń kéré oko ni ẹnìkan kíá tó bá ti ní ìsìn kó tó di pé ká àsìkò tó ti pọ́n sórí igi tọ́kàn ti ń pọ́n táwọn kan ti ń hàn pé wọ́n ti ń da ìgbà náà ni wọ́n ti wá sírò rẹ̀ wípé iye tẹ́ yọ ni ẹ wá ní yọ onígbà tẹ́ bá ń kó níṣẹ́ ti máa ń yọ ìgbà tẹ́ bá wá ń kó lẹ́wàá yọ náà aleykum salaam. kò tó bẹ́ẹ̀ kò tó bẹ́ẹ̀ àfi tó bá jẹ́ káfìrì kò tó bẹ́ẹ̀ tó bá jẹ́ pé mùsùlùmí lélẹ́yìí mùsùlùmí lélẹ́yìí ẹ̀sìn kò fẹ́yàn kan ó ń dà wọ́n níbi kan náà ni wọ́n ti ń jẹ ibì kan náà wọ́n ti ń mu so kò tó bẹ́ẹ̀ kódà níjọ́ tí a ti ń kó fún ó ti yẹ kí fúlàní ó ti sàlàyé pé tọ̀ tó bá dásìkò zakat o zakat kan náà láàyò o sẹ́mi pọ̀pọ̀lọpọ̀ wọ́n kàn lówó ni wọ́n mọ nǹkan kan pẹ̀sìn ọlọ́ wọn ò sì tún lásìkò láti lọ gbọ́ ọ̀rọ̀ nípa ẹ̀sìn ọlọ́run so ẹni tó mọ̀ ni ó ṣàlàyé fẹ́ni tí ó mọ̀ kọ̀ wá nídìí pé kẹ́ni tí ó mọ̀ kọ́ gbà ẹ̀ tú láti rẹ̀ ni torí ó kó bẹ́yìn naam aleykum salaam. ẹni tó mọ̀ fún ìbọ̀lọ́ntì àkókò ìlú lọ́sí. kò sí volunteer ẹ fọ́ọ̀sì onítàn nítorí pé tẹ́yìn bá volunteer tẹ́ bá volunteer lórí ràkúnmí lórí màálù mẹ́ẹ̀ẹ́dógún lẹ́yìn volunteer zakat ó dínà naam sẹwọn kó ló ní mẹ́ẹ̀ẹ́dógún yòókù ọ̀rọ̀ pípọ gbọ ọsẹlẹ à because ẹ̀sìn islam yìí ṣeré tí ọba gbà bá wò tá ló bí islam lélẹyìí kìí ṣeré as from the beginning lẹ́tì sọ tí ó ti kúnná ẹ̀yin náà ò ní lọ lára sẹwọn pé níjọ́ tó bá dọbẹ̀ tán yọ yarí ni ẹ̀ ní lọ lára ní ìsìn màálù tẹkọ sí lọ́dọ̀ márùn márùn ni ọlọ́run náà yín lọ màálù di mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ẹ̀ẹ́dógún ọwọ́ á ló ń yarí à kò sí kóòmù tí ó yẹ orí rẹ̀ نعم. عليكم السلام. ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni tó máa ń dáko tuntun ta mọ́tò tuntun àbí òye yín gbogbo ẹni ọ̀yọ́ zaka fún lọ́tọ̀ọ̀tọ̀ ah, irú béèrè wọn nù mùsùlùmí tó aládùúgbò. èmi ọmọ tí ń bẹ rẹ ntí ọwọ́ lọ sọ bó ló ti pé ọmọ mushrik bó ló ti di ọ sọ ni pé ẹni tó tí ń jórúkọ mùsùlùmí tí sì ń aláwo tuntun tí wọ́n sọ wọ́n ń dájọ́ fúnra rẹ olóhùn béèrè mo rò pé yé yín aha ti béèrè naam aleykum kò sí wàhálà ńjọ́ tó bá tó tẹ̀ wọ́ lọ ni ẹni tí ìjọba mú nǹkan kan lẹ́nu owó oṣù rẹ̀ tó mú nǹkan kan lẹ́nu owó oṣù rẹ̀ tó wá ọdún tí wàá lọ lórí owó yìí kó tó tẹ̀ lọ́wọ́ zakat ọdún mélòó ni ó yọ fún un tó bá ti gbà yóò fi kún owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ lọ́dún yẹn yóò yọ zakat rẹ̀ naam owó kò sí evaluate kankan owó tí ń rí lórí ilé owó tí ń rí lórí àwọn mọ́tò tó fi háyà owó tí ń rí lórí machine tó fi ṣe bakery owó tí ń rí lórí ẹ̀rọ tó fi ń lọ́gì owó yẹn ni ó ti yọ zakat kì í sàwọn nǹkan náà. eléyìí ò sí màálù tiẹ̀ kò sí màálù kó lè pọ̀. ó ń sìn wọn kó wọn lè yó ìyàtọ̀ wà láàrin ń sìn kó lè pọ̀ àti ń sìn kó lè yó eléyàn ń tajà ni náà sàkáàtì owó ní ọ̀yọ́ àríkùsọ ẹ ní sanwó ló ṣe sanwó kí lọ́ọ́ mọ̀ sọ̀rọ̀ kí gbé ehoro wá fún àwọn ehoro rẹ̀ what contract lẹ sign pẹ̀lú ehoro tẹ́ ẹ gbé wa wọ́n sign contract pẹ̀lú pẹ̀lú ẹni tó lé but ehoro ọ̀wà àwẹ́à gbà tó dé àárín àwọn abo nǹkan wò wọ́n ara wọn jọ wọ́n jọ ń ṣeré ni ògùn wọn gbà tó tún gùn wọn kò wọn la wọ́n kàn ń bá wọn lásán ni ó sì soṣù kan láàrin àwọn ehoro rẹ lẹ́yìn oṣù mẹ́fà òòró yún ọ̀rọ̀ ma sọ́mọ kó lè lọ yarí fóńtìn lórí kí wa ayarí kí lọ́wọ́ lọ́ọ́ rà rà tí wọ́n ta fún tó ń tọ́ ṣẹlẹ̀ nu naam gẹ́gẹ́ mhm. zakatu rẹ̀ wọ́n yọ zakatu torí pé kòkó ni kí sàrà àti wọn lẹ́yìn wọn fi ń so oúnjẹ ni tí wọ́n lè máa jẹ kókó láàárọ̀ lọ́sàn-án lálẹ́ náà owó rẹ̀ owó tẹ bá pa ń bẹ̀ lẹ́yọ̀ zakat náà. wọ́n san gbèsè báwo gẹ́gẹ́ bí èèyàn náà ni tá a gbé hospital tó ẹnìkan tọ́jú rẹ̀ ẹ sì gba gbogbo ìyànjú tẹ́ gbà ó tún kú ẹ tún sanwó tọ́jú abẹ́ ẹ̀kọ́ ni ẹ bá bú wọn jù bẹ́ẹ̀ lọ́kọ́ ẹ jájú mọ́ wọn àwọn sáà ti ṣiṣẹ́ tí wọn àwọn kọ́ ni ò gbẹ̀mí rẹ̀ ọlọ́run ni ẹ̀ náà àríkù sọ̀rọ̀ lókun ìgbà tí o ti dájú pé ilẹ̀ gun lábẹ́rẹ́ kú o tẹ bá gun lábẹ́rẹ́ kú ẹ dáràn o náà. téèyàn lè fi àgùntàn tó bá ti. ahan tí a lè fi ṣe zakat tó bá wù ọ ni àgùntàn tó lóyún tó lè fi ṣe zakat tó bá wù ọ torí pé islam ni kí wọ́n má gbà lọ́wọ́ rẹ̀ nítorí pé yóò wù tó lówó ọmọ rẹ̀ lẹ̀ àmọ́ tó bá wù láti fi ilẹ̀ jazakallahu khaira naam. yóò ti pọ̀ iye ọjà tó wà lórí iye cars ti ń tà iye ilé tó ní tó fẹ́ tà àbí òye wa aha yóò ṣírò yóò estimate iye tó ń lè tà tí ò ní jèrè jù tèrè yẹn ò sì ní dé jù ètò wà láàrin average ni ó sì torí tó bá sí ètò wọn jù ó lè má rí tà òun ló pé òun tó bá sì sí ètò dín jù kò pé àwọn aláìní torí zakati tẹ́ ọ̀yọ́ ní pọ̀ fẹ́ nísìnyí káyipé nísìnyí torchlight yìí two hundred naira ni wọ́n rà ó sì mọ̀ pé tọ́lọ́mù bá ràn ọ́ lọ ó lè rí ta ní three hundred but normally o lè má rí ta ju two forty two fifty lọ tó bá wọ́ọ̀ o lè ta two ten kó o jèrè ten naira so àní ní kó zero two ten torí pé ìnira wà ń bẹ fún àwọn aláìní àti ní ní kó zero rẹ̀ ní ìnira wà ń bẹ fún wọ àní ní kó zero rẹ̀ ní two thirty at three hundred torí pé o lè má rí ta bẹ́ẹ̀ bọ̀rọ̀bọ̀rọ̀ eléyìí ló pé wọ so àti ní ní kó zero àwa ní kó zero rẹ̀ ní average bá two fifty two fifty ló ọba àwa padà tán four hundred lẹ́yìn rẹ̀ ọlọ́run lọ́rùn ọ̀lọ́ náà aleykum salaam kèsè yìí tó ọ̀rọ̀ aló ti rò iye tí wọ́n fẹ́ tà náà. irinṣẹ́ òní iṣẹ́ òní ṣe. kò ní kò ní zakati kankan yẹn lórí machine àbí kìnnì kan owó tí ń pa owó tí ń pa owó tí ń pa. maaleykum salaam ló bá jọ wá owó ẹ̀rọ ẹ̀rọ ìlú owó ẹ̀rọ tó yẹ kó ti ti lówó tó kàkà lọ kò ń kọ́ lé. kò sí wàhálà kò sí wàhálà kó sáà má ti jẹ́ pé ń dọ́gbọ́n pé owó ò ní gbọ́wọ́ tèmi o ń mà kọ́lé ká tí ọba kú ti sówó ẹ̀ ní rí zakatu gbà tọ́ba yẹ pé ń dọ́gbọ́n bẹ́ẹ̀ ọ̀pàdé ọlọ ṣùgbọ́n ẹ dì mọ́ o tètè wọ́n lọ́nà wọn bá bẹ̀ kọ́ ọmọ wà pọ̀ àwọn èèyàn o tọ́ máa sọ pé lágbájá ẹ̀ ẹ̀ bí yọ zaka ẹ̀ ẹ̀ tètè bẹ́ẹ̀ ọlọ́run ní òbí léèrè ńjọ́ gbẹ̀ndà kìá lẹ́yìn náà tani ẹni ń fẹ́ káyí pé ìwọ náà máa retí zakat tani kọ́náwọ́ ṣùgbọ́n yìí náà fẹ́ fún yàn ni àbẹ̀fẹ́ gbà tó ń tọ́ dáa jù nù torí rẹ̀ ọlọ́run ó ṣèṣirò fún kálukú ọlọ́run ọ̀bẹ ọkú kọ́ máa bó ń sí fáìlì anybody náà. subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka.